àkùkọ gàgàrà tó gorí àtẹ rèé lé téńté ojú tó lé ojú tó ko ẹ kálẹ́ gbogbo olùgbọ́ mi ẹ kálẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí bá ń fẹ́ dé ìròyìn láwọlé sùn ló ń dé sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency orúkọ mi ni rabiu karimat ọláyẹmí kí n tó bọ́ sínú agbami ìròyìn ẹ gbọ́ ìròyìn náà lérèfé ìyẹn ni wípé ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn náà. ìròyìn àkọ́kọ́ tí ó wà ní ọwọ́ mi ní àṣálẹ́ tèmi ni ó ní mo máa sin orílẹ̀-èdè yìí pẹ̀lú gbogbo ẹ̀mí mi tí mo bá di ààrẹ igbákejì ààrẹ Yẹmí Ọ̀sínbàjò ló sọ bẹ́ẹ̀. obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó Ìbíjọkẹ́ Sanwó-Olú ti ní a ò gbọ́dọ̀ jẹ́ kí èṣù wáṣẹ́ fáwọn ọmọ fásitì wọ̀nyí o iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ti ní àwọn yóò gbé ọkùnrin kan tí ó fipá bá ọmọ ọdún mẹ́tàdínlógún lò pọ̀ lọ sí ilé-ẹjọ́ ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ní igbákejì ààrẹ yẹmi ọ̀ṣínbàjò ṣèlérí nípínlẹ̀ taraba àti yobe pé tí wọ́n bá fún òun láǹfààní láti tukọ̀ orílẹ̀-èdè yìí òun yóò sìn pẹ̀lú gbogbo ọkàn òun ó ní àwọn èèyàn ilẹ̀ nàìjíríà kò ní kábàámọ̀ pé wọ́n dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ wọn nítorí yóò padà yé wọn pé ẹni tó kójú òṣùwọ̀n ni wọ́n fi ṣe ogun rán ọ̀ṣínbàjò sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sípínlẹ̀ taraba àti adamawa ní ìtẹ̀síwájú pẹ̀lú ìpàdé pẹ̀lú àwọn èèkàn àti aṣojú ní ẹgbẹ́ APC láti lè béèrè fún àtìlẹ́yìn wọn fún ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà tí yóò wáyé níparí oṣù yìí nínú àtẹ̀jáde kan tí olùdámọ̀ràn àgbà fún igbákejì ààrẹ lórí ètò ìròyìn láolú àkàndé buwọ́lù tí wọ́n pe àkọlé ẹ̀ ní tí wọ́n bá fún mi láǹfààní láti darí orílẹ̀-èdè yìí màá sìn ín pẹ̀lú gbogbo ọkàn mi. Òwe àwọn àgbà ni ó ní pé ọwọ́ tí ó bá dilẹ̀ lèṣù ń wá iṣẹ́ fún èyí ló mú ìyàwó gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó abilékọ ìbíjọkẹ́ sanwóolu ṣèkìlọ̀ pé ewu gidi ni báwọn akẹ́kọ̀ọ́ fásitì kò ṣe rí ìkànṣe kan lásìkò yìí tí wọn ò sí ní yàrá ìkàwé wọn torí irú ọwọ́ tí ó bá dilẹ̀ lèṣù yáá lò láti hùwà àìdáa sanwó-olu sọ̀rọ̀ yìí lojoruu ọjọ́ kẹrin oṣù karùn-ún yìí níbi àkànṣe àpèjẹ kan tí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu ìṣèjọba ìpínlẹ̀ èkó fi sàmì òpin ààwẹ̀ ramadan táwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ parí àti ọdún ìtúnu ààwẹ̀ ilé ìjọba tó wà ní aláùsá ìkẹjà lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ gómìnà èkó láyẹyẹ náà ti wáyé obìnrin àkọ́kọ́ nípìnlẹ̀ èkó náà sọ pé àwọn ọmọ wa gbọ́dọ̀ padà sẹ́nu ẹ̀kọ́ wọn bí ẹni fi iná ṣeré lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tù ìbọn ló jẹ́ báwọn ọmọ wọ̀nyí ṣe jókòó sílé láì ṣe ohunkóhun ọwọ́ tó bá sì dilẹ̀ lèṣù ń bẹ̀ lọ́wẹ̀ àwọn ọmọ wa àwọn akẹ́kọ̀ọ́ fásitì tó jókòó sílé fún oṣù méjì gbáko kì í ṣe nǹkan àmúyangàn fún wa rárá torí bẹ́ẹ̀ gbogbo ìgbà ni àǹfààní ẹ̀ gbogbo ìgbà tí àǹfààní ẹ̀ bá ṣí sílẹ̀ àwa òbí pàápàá àwa ìyá gbọ́dọ̀ kégbàjarè nípa rẹ̀ bákan náà ni ìbíjọkẹ́ sanwó-olu tún gba àwọn akẹ́kọ̀ọ́ náà nímọ̀ràn pé kí wọ́n má ṣe lo àsìkò yìí láti kẹ́gbẹ́kẹ́gbẹ́ tàbí lọ́wọ́ nínú ìwà pálapàla ìwà ìṣekúṣe ìwà ìpáǹle àti ìbálòpọ̀ játijàti tó kún ìgboro ó sì tún rọ àwọn òbí láti rí i dájú pé wọ́n mójútó àwọn ọmọ wọn títí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì náà yóò fi yanjú ìròyìn èyí tí a fi máa káàdì rẹ̀ ńlẹ̀ ní àṣálẹ́ tèmi lónìí iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ti ní àwọn yóò gbé ọkùnrin kan tó fi ipá bá ọmọ ọdún mẹ́tàdínlógún kan lò pọ̀ tó tún pa ọmọdébìnrin náà lọ sí ilé-ẹjọ́ nínú àtẹ̀jáde kan agbẹnusọ ilé-iṣẹ́ náà ní ìpínlẹ̀ nasarawa sọ pé àwọn yóò pe bako angel lẹ́jọ́ ní kété tí wọ́n bá ti parí ìwádìí àwọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lọ́wọ́ yìí ọlọ́pàá ní ọ̀rọ̀ náà ti wà lákàtà ẹ̀ka iléeṣẹ́ náà tó ń ṣèwádìí ìwà ọ̀daràn CID nípínlẹ̀ náà wọ́n ní lọ́jọ́ kẹtàlá oṣù kẹrin ọdún 2022 ni ọmọbìnrin kan lọ sí àgọ́ ọlọ́pàá ní akwanga láti fi ẹjọ́ afurasí náà sùn lórí bó ṣe gbìyànjú láti fi ipá bá ọmọ òun lò pọ̀ nínú yàrá rẹ̀ àmọ́ kàkà kí ó fi ọmọ náà sílẹ̀ níṣe ni afurasí náà fún ọmọdé náà ní oògùn pakopako gẹ́gẹ́ bí ohun tí ọlọ́pàá sọ lẹ́yìn tí ọmọ náà mu májèlé náà tán ni ara rẹ̀ ń rẹ̀wẹ̀sì nígbà náà ni afurasí ọ̀hún bá ní ìbálòpọ̀ àtẹ̀jáde náà ní ní kété tí a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ọlọ́pàá tó wà lágbègbè akwanga lọ síbẹ̀ láti fi síkùn òfin mú àfúrásì ọ̀hún lẹ́yìn náà ni wọ́n gbé e dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó wà ní akwanga fún ìtọ́jú tí wọ́n sì gba ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ lẹ́yìn òrẹyìn ọmọdébìnrin náà kú wọ́n sì gbé òkú rẹ̀ lọ sílé ìgbókùúpamọ́sí fún àyẹ̀wò. èyí ni òpin ìròyìn láwọlé sùn fún àṣálẹ́ ti títí ìgbà mìíràn tí àjọ máa ní àǹfààní àti pàdé lórí ìròyìn láwọlésùn láti iléeṣẹ́ campus radar funab orúkọ mi ò yípadà rabiu karimat ọláyẹmí